apá kejì jagunjagun gbajúgbajà òṣèré fẹmi adébáyò sọ wípé jagunjagun yóò ní ìdàkejì ṣùgbọn àwọn ohun tó gbẹyìn eré yìí tí ẹ kò mọ nìyí ẹ tún káàbọ̀ sí ìtẹ́ tv níbi tí ẹ ó ti ní àǹfààní àti mọ bó ṣe ń lọ ní yorùbá industry àti entertainment industry lápapọ̀ ẹ má gbàgbé àti kílíkì subscribe kí ẹ dẹ̀ tẹ like button ránṣẹ́ sí wa tí ẹ bá ń gbádùn wa lórí ètò yìí ìgbẹ̀yìn jagunjagun túmọ̀ sí àwọn nǹkan wọ̀nyí Ní ìparí eré yìí, ẹ̀rín fún un tán ipa tí Fleischer kó tí ó ti gún ọkọ rẹ̀ lọ́bẹ tí ó sì sọ ọ́ di aláìlágbára fún àwọn ìṣẹ́jú díẹ̀ bí igbó ti jà, ipa tí Lateef Adédìméjì àti àwọn ọmọ ogun tí wọ́n kọ ẹ̀yìn sí Ògúndíjì, wọ́n gún un ní idà ní àìmọye ìgbà títí ó fi ṣubú lulẹ̀ tí ó kú. Ṣùgbọ́n ní ìparí sinimá yìí, ọkùnrin kan wá sí ààfin Ògúndíjì lẹ́yìn ìgbà tí ó kú tí ó sì gbọ́ ìròyìn ikú rẹ̀ láti ọwọ́ bàbá àgbà. Ipa tí Yínká Quadri kó tí ó sì dúró sí ìta ààfin náà. Ọkùnrin tí a kò mọ orúkọ rẹ̀ nínú ipa tí ó kó nínú sinimá yìí tí í ṣe àgbà òṣèré Ibrahim Chatta ń ló ti pariwo nínú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn lẹ́yìn tí bàbá àgbà sọ wípé "Igbá tí ó dára ti fọ́" ó sì kígbe "Ògúndíjì o" láti ki orúkọ rẹ̀ ìgbẹ̀yìn ní sinimá yìí ṣe àfihàn pé kò tíì tán síbẹ̀ rárá ó ṣàfihàn pé ọkùnrin tí ó dé yìí jẹ́ mọ̀lẹ́bí àbí ẹni tó súnmọ́ Ògúndíjì pẹ́kípẹ́kí Ibrahim Chatta faraya ní kété tí ó gbọ́ ìròyìn ikú Ògúndíjì tí ó sì jọ mọ́ wípé yóò gbẹ̀san ó dé ti oguntógún ó tún lè jẹ́ wípé Ògúndíjì ò kú rárá torí wípé a kò rí ara rẹ̀ lẹ́yìn tí ó kú a kàn rí i tí ó ṣubú ṣubú ni léyìí tí ó jẹ́ wípé ó ṣeé ṣe kí ó ṣì wà láyé. Ìgbẹ̀yìn jagunjagun sọ̀rọ̀ wípé yóò ní ìdàkejì tí ó sì jẹ́ wípé Ògúndìjí fẹ́ láti gbẹ̀san lára Gbọ́tìjà tí í ṣe olùdarí àwọn ọmọ ogun ní ilé ológun. Èyí ni òpin jagunjagun túmọ̀ sí. Ẹǹlẹ́ ńbẹ̀ yẹn o Ìtẹ́ TV ló ń kí yín kò ní jù báyìí lọ lórí ètò yìí ẹ má gbàgbé láti kílíìkì subscribe kí ẹ dẹ̀ tẹ like button ránṣẹ́ sí wa tí ẹ bá ń gbádùn wa lórí ètò yìí. Ó dàbọ̀.